oògùn ara títa kára máa tàyàn kára máa jáyàn jẹ àbí kí nǹkan sú síyàn lára àbí kára máa hún yàn àbí kòkòrò inú ẹ̀jẹ̀ especially ẹni tára ń ta ó ń ta ń ta ni ó ń ta nínú ni inú èèyàn ń gbóná ni kòkòrò inú ẹ̀jẹ̀ ni. gbogbo ìwọ tó bá ti lówó fún àwọn tí wọ́n ní agbára láti lè ra product wa torí gbogbo nǹkan wọ̀nyẹn èyíkéyìí nínú àìsàn ni product wa ń ṣiṣẹ́ fún all in one nǹkan so torí àwọn tí ò lágbára mo fẹ́ fi sọ àṣírí yìí síta ó dẹ̀ lágbára gbogbo ìwọ tó bá jólóògùn tó bá kọ ó bá ṣe fúnyàn ó gbúdọ̀ gbowó èyí tí wọ́n bá ṣe fún sàárà ní kẹ́ ẹ lọ ṣe ìdí tá fi máa ń fa káǹtì sílẹ̀ nìyẹn èyíkéyìí nínú àrùn ni product wa ń wò fifteen thousand naira ni gbogbo ike nínú àrùn kódà kó jẹ́ spiritual àìsàn ó ti òun jẹun lójú oorun oníbàlòpọ̀ ojú oorun ni stroke ni diabetics ni epilepsy ni bẹ́ẹ̀ náà ni transformer eleven hundred power òun náà ń ṣiṣẹ́ fún couples tó ń wojú ọlọ́run obìnrin tó ní infertility problem ovulation problem ọkùnrin tó ní weak erection quick ejaculation low sperm count twenty five thousand ni so gbogbo nǹkan tó bá kò máa wá nínú ìpèníjà oògùn wa méjèèjì ló kájú ẹ̀ wọ́n dẹ̀ ń lò wọ́n ń confam ẹ̀ wọ́n ń dúpẹ́ tọrọ́lọ́run lóde gbogbo agbára alágbára kan egbògi àwọn ẹ̀kọ́ táwa kọ́ káàkiri ní India ní ní China lápapọ̀ síbẹ̀ powder ló wà ń bẹ wá effective anywhere tẹ́ bá wà kò síbi tá a ti lè deliver àmẹ́yìn lẹ́sàn-án delivery ẹ̀ máa ráhùn fídíò wa kiri ogun mo fẹ́ kọ́ yín láàárọ̀ yìí ó ń dààmú àwọn èèyàn so ìwọ tó bá lówó get product ìwọ tó bá lówó wà lọ ṣiṣẹ́ yìí ìwọ tára ń ta tára máa ń tààyàn yẹn àbó ní infection àbára ẹ̀ nǹkan sùn sí lára kò ráyè yanjú ẹ̀ bá mi gẹ́ẹ̀tì màrí ò tí ò tí ì tú rí màrìwọ̀ pé èyí tí ò tú rí mo fẹ́ fi lè ṣe sample ni but èyí tí ò tú rí yẹn wàá wá wọn tẹ́pọ̀bìnrin ló fẹ́ ṣe àgbo yìí fún wàá wọn méje tẹ́pọ̀kùnrin ló fẹ́ ṣe àgbo yìí fún wàá wọn màrìwọ̀ tí ò ti tú rí yẹn wàá wọn mẹ́sàn-án tó bá ti wọn mẹ́sàn-án bẹ́ẹ̀ yẹn wàá wá ṣe báyìí ṣó ti rí ṣó ti rí wàá wá fi lè dì wàá dì wàá kó sísàlẹ̀ kòkò tẹ́pọ̀bìnrin akọ òkúta méje tẹ́pọ̀ ọkùnrin akọ òkúta mẹ́sàn-án wàá wá wá ẹ̀ẹ́ ẹ̀rọ àwọn káàtẹ̀rọ alamọ wàá kó sí lórí wọ́n wá bá mi wá kànáfùrù wá dalẹ̀ lórí wọ́n wá wá ìpò àgánwó wàá kó sí lórí bẹ́ẹ̀ pẹ̀lú ògo ọlọ́run ṣan àwọn nǹkan yẹn nù kó mọ́ dáadáa fomi tó lọ́wọ́rọ́ kì í fún three days ó ní ìpara àmọ́ fídíò èlè contain ìpara ẹ̀ mímu lélẹ̀ fún anything nǹkan tó ń húnyàn lára àbára ń tàyàn ara ń jáyàn jẹ lẹ́yìn ọjọ́ mẹ́ta máa mu kọ́ọ̀pù kan láàárọ̀ kọ́ọ̀pù kan lálẹ́ ẹ wọ́sọ̀ fún wa lórí plus two seven six one two nine five six three eight nine kó tó ṣiṣẹ́ yìí account number ní fáwọn ọmọ aláìní zero one two three two one four two five four Wema Bank of Nigeria at Global Dahiratu Dhikrlahi Islamic Organization masalamu wa ilal liqai.